قالوا أين نحن من النبي صلى الله عليه وآله وسلم قد غفر له ما تقدم من ذنبه وما تأخر قال أحدهم أما أنا فأصلي الليل أبدا وقال الآخر وأنا أصوم الدهر ولا أفطر وقال الآخر وأنا أعتزل النساء فلا أتزوج أبدا فجاء رسول الله صلى الله عليه وآله وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا أما والله إني لأخشاكم لله وأتقاكم له لكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء ومن رغب عن سنتي فليس مني متفق عليه وعن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال هلك المتنفعون هلك المتنفعون هلك المتنفعون قالها ثلاثا رواه مسلم lọ́nìgbà tí àfọ̀ onítúrà ti sàlàyé fún wa nípa pé àwọn ojúpọ̀ náà dáadáa ọ̀pọ̀ kéèyàn sì gbìyànjú láti fi pọ́n náà ṣe kàn bẹ́ẹ̀. ó wá fẹ́ sàlàyé fún wa nínú báàbù tuntun yìí nípa jíjẹ́ ẹni tó ṣe wípé yóò máa ṣe ìwọ̀ntúnwọ̀nsì nínú títẹ̀lé tọ́lọ́n ìṣe ìwọ̀ntúnwọ̀nsì nínú títẹ̀lé tọ́lọ́n nínú kí èèyàn jẹ́ ẹni tó so yìí pé ó ń so ìwọ̀ntúnwọ̀nsì àbí kéèyàn sì jẹ́ aláṣejù àbí kéèyàn jẹ́ aláṣetò bákan mẹ́ta lọ́rọ̀ àwọn èèyàn nípa ṣíṣe tọ́lọ̀ wọ́n bẹ nínú wọn ẹni tó ṣe pé kò sí àṣejù nínú ọ̀rọ̀ rẹ̀ àti ètò òsì ń bẹ̀rẹ̀ gbèjà ni ó dúró ló dúró kọta yọ ọbẹ kìí sálárì kúndá kìí sáláhọ kángun kìí sáláhọ bóró gbèjà ni ó dúró ló dúró àwọn gbáà ni mùsùlùmí gidi ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa. قال وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ما إلى سيسيني جتدرو الدقا وساسجو وساسجو لرأي قال بعد جلري قولي قبعوين أنا بنولي جلري لوري, لوري. ẹ̀rí kí àṣejù àhọ́kágun irú ètí ń bẹ fún àwọn ẹni tó ti síwájú àwọn mùsùlùmí àwọn ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam kò sí fáwọn. náà àṣejù wọn àwọn kan nínú wọn wọn pè yàn lọ́lọ́ nínú àṣejù náà gẹ́gẹ́ bí àwọn nasara tọ́pọ̀ anabi Isa aleyhi salam tọ́pọ̀ lọ́lọ́ ọlọ́wọ́n bá ti tara abẹ́ òkè wọn kèfèrí nínú àríkúndá wọn wọ́n tún pa anabi Isa aleyhi salam lọ́mọ ọlọ́run àbí mẹ́ta lọ́kàn ọlọ́run àṣejù náà gbogbo ẹ̀ àhọ́kágun àhọ́bóró ni. bẹ́ẹ̀ náà làwọn Yahudi táwọn náà pe Uzair lọ́mọ ọlọ́run bẹ́ẹ̀ náà la rí àwọn kòfàrò Quraish tó ṣe pé àwọn kan nínú wọn àwọn náà lára wọn pe àwọn màláíkà láwọn ọmọbìnrin ọlọ́run ara àṣejù nìyẹn ara àṣejù òun náà ni kárí àwọn kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tí wọ́n mú nǹkan kan nínú tọ́lọ̀ǹda tí wọ́n gbé tayọ ayé rẹ̀ tí wọ́n pè lọ́lọ́run táwọn ń jọ́sìn fún yàtọ̀ sí Allah. àṣejù yóò sì fà wá. fa'lam annahu la ilaha illallah wastaghfir li ní ti islam ń alẹ́ sí gbogbo gbanú ká mọ̀ pé kò sọ́ba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah gbogbo nǹkan mi ìjọba ń sìn lẹ́yìn Allah ọlọ́run irọ́ ni ìsinani ìsekèbèrè sọ́lọ̀ ọlọ́run tuntun kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ayé ká mọ̀ pé ọlọ́run ọba wa ọba ọ̀kan ṣoṣo ni o ọlọ́run ọba ikọ̀ lálàfíwé kọ̀ lálàfíjọ wọn ò bí. ولوسجاني كان قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا احد وقال اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والارض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون báwọn mùsùlùmí ti ṣe rí nìyẹn wọ́n jẹ́ ní tó dúró dọ́gba àṣejù sí lọ́rọ̀ wọn àti sì sí ń bẹ̀ gan pẹ̀lú àṣejù tó sí àwọn kan dábìí sọ kókò tiẹ̀ sọ́lọ̀. tí wọ́n bá sọ pé gbèsè ayé ni ìsẹ̀mí lásán náà ni ìgbà ní ń pa wọn ìgbà ní ń mú àwọn abẹ àwọn adàhẹ́ yíyá mi àwọn ẹni tí ń sin ìgbà nínú àti ètò nìyẹn kò sáà ètò kò sáà jù lọ́rọ̀ àwọn mùsùlùmí. بين أو أهل السنة والجماعة بين الفرق المسلمون بين الملل أمة وسطاء وأهل السنة والجماعة بين الفرق فرقة وسطاء أهل السنة والجماعة ما يعني أهل السنة والجماعة بلا فهم بلا استسلام أنا لن تبدو دقابا gẹ́gẹ́ bí mùsùlùmí ti ṣe rí sí àwọn ẹlẹ́sìn yòókù bẹ́ẹ̀ ni ahlu sunnah wal jamaa lọ́jẹ́ láàrin gbogbo àwọn tó láwọn ṣe islam. àtẹ̀jù òsì lọ́rọ̀ ahlu sunnah wal jamaa àtẹ̀jù òsì sí lọ́rọ̀ wọn. ìjọba ti rí kẹ́nìkan yẹ aláṣẹjù alárìnkúndá aláhọ̀kángun ní ti súnà nàbì sallallahu alaihi wasallam ní tẹ̀lé. torí ẹ̀ tẹ̀bá wò lára àwọn àṣìṣe làwọn ẹni tó láwọn ń jẹ́ mùsùlùmí onáà ní irú táwọn kò láti ṣí àá àwọn àwọn àwọn tó gbójú ló kọjú nínú àwọn ṣí àá tó ń sọ nínú àṣìṣe tó ń sọ pé àlè ìgbọ̀n ọlọ́ọ̀nù pé àlè ìgbọ̀n àbí tọ́lì bọ̀dé ìlú ọ̀hún àná pọ́lọ̀nù àṣìṣe. torí rẹ̀ iná ni Ali radiyallahu anhu nígbà tó ń sọ́kò lójú tó ń tọ́gbọ̀ bẹ́ẹ̀ wọ́n ní fọlẹ́ mọ̀ ọ́rọ̀ ìtò amra amra munkara amartu kumbura ní ìgbà tí mo rí kọ́rọ̀ tó ń sọ àwọn ọ̀rọ̀ burúkú ni láti ọ̀kan nínú àwọn rẹ̀ mo ní kọ́ dáná kọ́ dáná sí kòtò gbogbo àwọn wọn yẹn bẹ̀rẹ̀ sí ní gbàtà wọn mú wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì tó bẹ̀rẹ̀ sí ní dà wọn sí náà ẹ máa wú àṣejù apá kan nu wa ni wà yóò nígbà yìí tó wá gbà pé gangan <coughs> sallallahu alayhi wa wa sallam wọn ti yá àlẹ́ ìbá tún ẹ̀ mọ̀jì àwọn ẹ̀ mọ̀jì wọn náà wọn ọ̀daràn. ẹ̀rọ káàlù tún ní tòǹtò mẹ́ra wọn ò pẹ́ nìkankan nínú àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam lọ́rùn ọlọ́run bá wò á ṣẹlẹ̀ à ń tẹ̀ islam ká má bà wọ náà à ń tẹ̀lé kan nàbì sallallahu alaihi wasallam kálí bá wà lìjánà ilé wa mọ̀ mú àmọ́ sọ̀sọ̀ kú sọ. bọ́ọ̀lù ẹ̀sẹ̀ ti fẹ́ kàǹkà tí ó gbóǹgò tó nínú islam ìjọ wa yí padà tí ó wà dọ́lọ̀ a'udhu billah torí ẹ ahlu sunna òkú ẹnìkan lọ́nà o abẹ́jẹ́ lẹ́yìn àtúnwá wa yí padà yọ ọ̀dọ̀ lọ a'udhu billah kò tẹnu ahlu sunna jáde àwọn òkú lẹ́tọ̀ ṣíà àwọn náà sọ̀sọ̀ kú sọ yẹn nínú sọkúsọ wọn ó ní ẹnì pápá kan nu wọn ti sọ pé ẹ mẹlẹ́kà Jibril ló ṣe mistake because. aliyu lọ́lọ́run rẹ̀ sí gbàtúnṣe gbàtúnṣe kó hàn tànàbí jọra púpọ̀ tó mọ̀lẹ́kà jibril wá ṣe mistake ẹgbẹ́ sọkúsọ ẹgbẹ́ wíkú wọn lè tún nàkọ́ báyìí kí kan ṣe mistake <laughs> bàbá ṣe kó ṣeé ṣe kí mọ̀lẹ́kà ṣe mistake nípa gbogbo àwọn náà ń fi àwọn náà àmọ̀ sáwọn ni lọ́lọ́run rán mọ̀lẹ́kà sí torí mọ̀lẹ́kà ńgbà tó jẹ́ pé náà ni máa ń ṣe ń gbogbo gbà láti mọ̀lẹ́kà fún ètò àtìsí. ìrẹ́ náà ló jẹ́ pé ńgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní ara rẹ̀ tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ náà ni ahlu sunna wọ́n tún bọ́ lọ́wọ́ ọ̀sẹ̀kùsọ irú táwọn Qadariyya ń sọ àwọn Qadariyya táwọn sọ ike tí wọ́n ní ọlọ́run méjì níbẹ̀ yọ ọlọ́run wa àmọ́ àwa náà lára ọlọ́run náà ni wa torí kọ́ àwa là ń dá sí ara wa ọlọ́run lọ́dọ̀ wa àmọ́ ọlọ́run kan náà làwa náà wa là ń dá sí ara wa ẹgbẹ́ àlùsùnà àwọn ìsọ bẹ́ẹ̀ yẹ o àlùsùnà wọn sọ ike ọlọ́run wa ọlọ́run ló wa wallahu khalaqakum wa ma ta'malun yóò bó sọ ànú sọ ọ̀fẹ́ ọlọ́run ló dá yín olótún dáńtẹ́ ń ṣe níṣẹ́ ọlọ́run ló dá ẹ̀yin o ọlọ́run ló tún dáṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n wọ́n ló ṣe wọ́n ló ti fẹ́ yẹn wọ́n lọ ṣẹ̀dá kó ṣe tó bá wù ẹ́ o lè má ṣe wọ́n yàn ní làkàì tó fi ṣẹ̀dá kó ṣe tó ìdínà tó fi sẹ́kẹ́ tó bá pé sẹ́tò tó bá dáa wàá gbẹ̀sán lórí ẹ̀ tó bá jẹ́ sẹ́ burúkú ni ọ̀wà ní kòkó lè jìyà lórí ẹ̀ tó bá wọ ọlọ́run láti fìyà rẹ̀ jẹ́ ọ lópin ìgbà tí ò bá ti tó ṣẹ̀rẹ̀ àwọn tó bá jẹ tó bá jẹ ṣírkì ni kó ti kú lórí ẹ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ní forí jẹ nìkan tó bá kú lórí pé ń ṣẹbọ sí wẹ́n tó bá kú lórí ẹ̀ṣẹ̀ míì tí ò tó ṣẹbọ sọ́lọ́run tó bá wọ ọlọ́run ọlọ́run lè forí jì. bákan náà ahlu sunnah wal jamaa wọn bọ́ lọ́wọ́ ọdún sọkúsọ ìlú táwọn sọ jàbìlíyà àwọn sọ ike igbe èèyàn èèyàn ṣe kankan àwọn olùsùn náà sọ pé ọlọ́run lọ da ọlọ́run lọ da sẹ́ rẹ̀ àmọ́ ọ̀rọ̀ òṣìṣẹ́ rẹ̀ jàbìlíyà àwọn sọ pé èèyàn ò fi ẹ̀ṣiṣẹ́ kankan ọlọ́run náà ló ṣe abẹ́rẹ́ nǹkan mẹ́ náà sọ pé ọlọ́run lọ da rẹ̀ àmọ́ ọ̀rọ̀ ló ṣe àpèjúwe nísìn ọlọ́run ọlọ́run ló jó dòdò tó sọ àmọ́ wọ́n lọ sọ ọlọ́run lọ dọ̀ ọlọ́run lọ dá zina tó ṣe àmọ́ wọ́n lọ ṣe. lọ́nà ìjàmbíyà àwọn sọ pé èèyàn kọ́ ló ṣe òdodo èèyàn kọ́ ló ṣe òdodo èèyàn zina ah sọlọ ló ṣe òdodo ni sọlọ ló ṣe zina o torí ẹ̀ làwọn ti sọ pé alẹ́ ìsáàtì èèyàn ó dàbí ẹbí ìyá tiẹ̀ nì níwájú ẹ̀fúfù lẹ̀lẹ̀ níbo lẹ̀fúfù lẹ̀lẹ̀ ò lè gbé ìyá tiẹ̀ lọ. tòun ní à èèyàn ṣe ń kankan torí ẹ̀ka ló ní tọ́lọ́ wọn fìfì àjẹ́ èèyàn ṣe ń kankan kí ló ní tọ́lọ́ wọn bọ́ fìfì sínú náà àwọn àgbẹ̀kọ́ èèyàn ṣe ń kankan kí wọ́n ló ní tọ́lọ́ wọn fìfì sálì jẹ́nà ọ̀rọ̀ kò yẹ èèyàn ṣe ń kankan kí ló ní tó fìfì sálì jẹ́nà abọ́kọ́ ẹni kò sí nǹkan kan kí ló dé tọ́lọ́ ń fìdí àjẹ kí ló wá sí náà ń gbàdé ẹ̀kú kọ́ wà lìjẹ́mẹ̀. gbàdé lọ sọ wọn ọdún àti kọmọ lìjẹ́nà tó wọlé tó mọ àbí máa kó tó ń tẹ àmàlú wọn pè wọn kó àlìjẹ́nà ni ẹ ọlọ́run jogun rẹ̀ fún yín látàrí ń tẹ̀ sí látàrí ń فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى توبا في ستو كيري ثم كيكي يوم أنا كنت يسيفو جلا ساري توفي جاري وعاري توبا دي جوف عند القيامة توبا في سيلابي تويكو نا كيري توسيفو جلا ساري tọ́jú ẹsẹ̀ ẹ̀kú wọ́n tún rí tọ́ba àdìjọ́ gbẹ̀ndà kìyàmù yálà ní tùmọ̀ àpò òrìṣẹ́ tó ṣe ńgbà tí kò sí nǹkan kan alùsùnà bọ́ lọ́wọ́ sọkúsọ ru eléyìí náà bẹ́ẹ̀ ni alùsùnà ọbọ̀ lọ́wọ́ sọkúsọ àwọn jahmiya ìsọkúsọ àwọn mọ̀tẹ́sílà ìsọkúsọ àwọn àṣàyíra ìsọkúsọ àwọn kùlàbíyà ìsọkúsọ gbogbo wọn lọ́wọ́ lóríṣiríṣi wọ́n tún bọ́ lọ́wọ́ sọkúsọ ọrùn táwọn tọ̀rí kọ̀ wọ́n bọ́ lọ́wọ́ sọkúsọ àwọn wọ́n bọ́ lọ́wọ́ sọ́kùsọ àwọn wàhíyíyà minal khawarij wal mu'tazila ahlu sunna bọ́ lọ́wọ́ gbogbo rọ́bìṣì yẹn. àwọn náà jẹ́ pẹ̀rùpàtàn wọ́n sọ àwọn ni wọ́n dúró dọ́gba. torí délé wọn náà yẹsẹ̀ rẹ̀ wò sáà ṣe dùn bọ ọjà tásìtì bá ń bọ ọjà aburú nìyẹn o àti ètò ń dọ̀ ọ́làmù aburú nìyẹn o àfi ìgbà tó bá tó ṣèké ni tó bá tó dúró dọ́gba. wa kadhalika ja'alnakum ummatan wasata àtàṣètò àtàṣètò aburú ni. ẹnjẹ́ ọ̀dàdà ìdúró dọ́gba ẹni ń tọ́da. torí ẹ̀ abáwọn amú ayẹ̀ wa. ní ìbẹ̀rẹ̀ súrọ̀tù Taha Kwan Taha ọlọ́lọ́mọ túmọ̀ rẹ̀. àwọn olùmọ̀ọ́sọ́kú bá tọ́lọ̀ ń sàlérò pẹ̀lú rẹ̀ àti rúurú rẹ̀ nínú àwọn al-huruf tí máa wá níbẹ̀rẹ̀ àwọn súrà kan nínú al-Qur'an onáni pé ọlọ́run bá fi ń pa kéèsì wípé ọ̀rọ̀ tá à ń bá yín sọ nínú al aṣàgbégun rẹ̀ ni látara arú àwọn aráàfin báyìí nítorí pé àti àwọn aráàfin yẹn jọ sí wá ju lọ a rí gbogbo ẹjẹ jẹ́ aráàfin nínú ajẹ́pẹ́ ìdajì harafi Lárúbáwá ẹni irú àwọn harafi bẹ́ẹ̀ tọ́lọ̀ ń lò níbẹ̀rẹ̀ àwọn súra kọ̀ọ̀kan gẹ́gẹ́ alif lam alif lam ra tọ́ha hamim yasin nun qaf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbá kún àwọn harafi yẹn tí ọ̀ tàbá kọ́ kọ̀ọ̀kan àwọn àjọ àríkan jórí sìmẹ́ńlá mẹ́ńlá nínú méjìdínlọ́gbọ̀n ìdajì nìyẹn ajẹ́pẹ́ ìdajì harafi lárúbáwá gbogbo ìnirú àwọn harafi tọ́lọ̀ ń lò láti fi bá wa láti fi bẹ̀rẹ̀ àwọn súrà kan bẹ́ẹ̀. àwọn olùmọ̀sọ igi ọlọ́wọ́n bá fi pàkíyèsí wa gbọ́dọ̀ tá à ń bá yín sọ nínú alukur'an àtàrà arú àwọn harafi báyìí láti sàgbégun orú rẹ̀ tẹ́yìn bá wá ń ṣe èméjì pọ́rọ̀ ọlọ́ǹkọ́ adẹ́tẹ̀yìn náà ẹ fi ti àgbégbọ́n ọ̀rọ̀ tí ó jọrú rẹ̀ kẹ́bi tako Muhammad sallallahu alaihi wasallam láti fi yí pọ́rọ̀ rẹ̀ ní kì sọ̀rọ̀ ọlọ́ọ̀. ẹsìn máa kí tẹ́lẹ̀ bá lẹ́sìn ìyànjú rẹ̀ ẹ̀ lè rí ṣe títí dájú ẹyin tí ó fi hùwò nítorí pé lílọ ọ̀rọ̀ ọlọ́ọ̀nà báwọn èèyàn bá péjọ lórí pé àwọn fẹ́ múru rẹ̀ wá òun lè ríru rẹ̀ wá kódà kó ti pápá kan kan lọ. nínú ìtumọ̀ tápá kan nínú àwọn onáà ní pé gbogbo àwọn huruful muqatta'a yẹn wọ́n ló kọ ànábì ní jẹ́bẹ̀ ṣùgbọ́n ìtọ́dọ́gba ni pé kò rí bẹ́ẹ̀ pébi Taha kó kọ ànábì náà nígbà torí kọ́ lọ́sọ̀ pé Taha ma anzalna alayka al-Qur'ana litashqa a ò sọ al-Qur'ani kalẹ̀ fún ọ kó bá àtàrà rẹ̀ sórí ibú pé Taha wọ̀là ń bá wí táwa ni táwa ni wọ́n bá ní Muhammadu Taha nbolosijɛ muhammadu tɔ ɔna muhammadu alif laami dalikum kitaabu la rayba fi hudan lil muttaqin wala jɔra an fɛ alif laami dalikum kitaabu de dalikum kitaabu la nabi kẹtẹrẹ àtàwọn sọ̀rọ̀ rẹ̀ nìyí la rayba fi tàbí nínú ẹ torí di eléyìí kì í sorúkọ anabi muhammed sallallahu alayhi wa sallam sílẹ̀ tí wọ́n ti sọ ní muhammadu tọ́ha já tọ́ha fún bẹ́ẹ̀ máa jẹ́ muhammadu rẹ jẹ́jẹ́ o muhammadu yasin já yasin fún bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ muhammadu rẹ jẹ́jẹ́ o ilé ìjẹ́bù ti ṣe jẹ́. ما أنزلنا عليك القرآن لتشقى أو سوى القرآن قال فوق لبا ترى رسولي بو كلا أصدق قال فوق لبا ترى رسولي رين يعني كما لا وعلا برا رلون má la wàhálà bọ́ra rẹ lọ́rùn ẹrù tó lè rù má dìrù ra rẹ torí pé tẹ́lẹ̀ náà ọlọ́wọ́ bò dìrù ọ̀ kí wọ́n fẹ́ la wàhálà bọ́ra rẹ lọ́rùn sùn. sọ ó túmọ̀ sí kọ́ lọ́nba nàbì sallallahu alaihi wasallam kọ́ sọ́ra fàṣẹjù kọ́ sọ́ra fàrẹ̀kúndà kọ́ sọ́ra fáwọn kan agún ànábì ganu sallallahu alaihi wasallam ẹni àfẹsẹ̀ràn pàtó wá pé wọ́ wọ́ wọ́ kpóró tutọ̀ dára rẹ mọ́ tọ́jà pé à ń sojú kòkòrò nípa lè sórí rẹ̀ àṣejù ọwọ́ àwọ̀ náà rọ̀ rẹ̀ bí kéèyàn wọ sọ láti ní ìsìkọ́lẹ́sẹ̀ kan lọ́wọ́ fi dúró tí wọ́n fi parí rákà mẹ́rẹ̀ẹ̀rin táǹbẹ̀ tálàsì àyè ń bẹnu mọ́tíláṣí mọ́tíláṣí ò ti kú ọ̀wá lọ ń gbọ́n síta lọ́jọ́ júmọ̀ nínú oòrùn gbogbo oòrùn bá ti pààyàn sí ládọ́ọ̀pọ̀ ẹ gbọ́rọ̀ gbogbo orú àwọn àṣejù tọ́lọ́wọ́n ọba ọ̀bẹ ọ̀rọ̀ ọlọ́run láti wọ bàálù lọ sí mẹ́tíkà láti lọ sí tẹ̀ hajj àbẹ́rẹ́ nǹkan bẹ̀ dáńbẹ̀ dáńbẹ̀ ọkàn jìyà lásán lórí rọ tó bá tún lọ pàdé kìnnìún tó fi ń pàdé bọ̀ nítorí pé nìkan ọ̀bẹ gbogbo àwọn àṣejù àríkúndà àṣekóró àhọ́kángun tó ọlọ́run ọba ọ̀bẹ ọ. ما أنزلنا عليك القرآن لتشقى أعصى القرآن كالفو كل بقى سوري بكي أنت كنت قيام الليل nísìnyí àtúgbà tílẹ̀ bá ti sùn tó tó tó ti yẹ kó wọn lọ sùn báyìí láti ẹni tó láti ìṣá títí tó fi di pálífà jáde yọ ìdúró náà wọn wà tí wọn máa sọ wọn máa kí alukurani àbọ̀ wọn máa sin náfìlà tó tilẹ̀ fi máa ní. ìjọ mélòó ló ti dà tó fi tó fi di kó sọ ìjọ mélòó ló ti dà nígbà bá yà kàn oníwàsí oníwàsí tọ̀lá tó fàrí bọ̀ mọ́ torí pé gbogbo ti yóò rùn tẹ́ mi rẹ̀ gan torí ẹ nígbà tó bá ti di ká ṣe ju bá ti pọ̀ nínú ọ̀rọ̀ èèyàn ibi tó ń lọ òní débẹ̀ nítorí òfin gùn kan kò ní sẹ́kù èyí tó ń gùn láti débi tó ń fẹ́ lọ kò ní sẹ́kù láàyè ìwọ̀n gan òní débẹ̀ ìwọ̀n bá ìwọ̀n tún wọ̀n sí ọlọ́run ló wọ̀n sọ alukur'an kalẹ̀ muhammed sallallahu alayhi wa sallam kò lè bá a sórí ibu eléyàwó atúmọ̀ sí pé ń gbà àtọ́kọ́tọ́ ayé àtúmọ̀ wà nánu ìdí tèmi èfi wá sásùbà nù máa ń zẹ́lẹ́ náà àlékè kùránì lè tẹ́ sùpá ọlọ́run náà sọ kùránì kalẹ̀ fáànà bí kò lè bá a sórí ibú òtún àkótó máa bá wá sásùbà yọ ọ̀rẹ́ mi jọ nù ẹ gbọ́dọ̀ ọ̀gbádùn àti ìtúnìyàn ìwọ ọkùn ọwọ àjòkò kalẹ ọwọ àti sọ láti fẹjìrì ọwọ àsọrọ àrẹ dẹgbẹ obìnrin tí ṣé ìmọ̀gbà tí ń bẹ lágbà mi lórí ni àbá ìgbóhùn mi aha ò ní gbà kó gbọ́ mrs madam ó sì ti ṣe madam torí ẹ kò sẹ́rìí bẹ̀ fọ́ ma anzalna alayka al-Qur'an litashqa kò sẹ́rìí bẹ̀ fọ́ láti mẹ́tẹ̀ siyam Ramadan. ọlọ́run wọn sọ al-Qur'an kalẹ̀ fún anabi kó lè bá a la wàhálà bọ́ra rẹ̀ lọ́rùn torí rẹ̀ wàhálà ń bẹ nu siyam Ramadan wò ní ìfẹ́ kálá kálá torí gbogbo wàhálà tó wà nù àwọn iṣẹ́ ìjọsìn wàhálà tó ti kọ́ alẹ́ faradà ni ó wá dàbí ìgbà tí ò sí wàhálà mẹ́ ó dàbí ìgbà tí ò sí wàhálà mẹ́ ọlọ́run bẹ lẹ́dàá wa ó tún sọ yìí pé yuridu Allahu bikumul yusra wa la yuridu bikumul usra ìdẹ̀kùn ní olúwa ẹlẹ́dàá wa ń fẹ́ fún yín o kò fẹ́ ìṣòro fún yín ìdẹ̀kùn lọ́lọ́run fẹ́ fún wa kò fẹ́ ìṣòro torí ẹ̀ ló ṣe jẹ́ pé láàrin pé nínú òfin ṣẹ̀rí àtiwá yìí gbogbo ń tó bá ti dàbí ìgbà tó fẹ́ le fún wa ìdẹ̀kùn ọ̀wà gbogbo ń tó bá ti dàbí ìgbà tí ṣòro fún wa ìdẹ̀kùn ọ̀wà lórí ẹni Islam ṣe sọ pé téèyàn bá jẹ́ ní onílé àjò kọ́ máa ti sọ láti rọ́kà mẹ́rin rọ́kà méjì méjì ó sì máa pa sọ láti ògbóhóró àti asiri kọ maghrib àti ìṣá islam tún sọ fún wa pé tó o máa ń sáré tó o máa ń sáré tó o lè lómi tó o tó yẹ mọ nítorí tó o bá dákún wàhálà rẹ islam tún sọ fún wa pé tó bá ti kọ́kọ́ sálùwàlà tó ti wọ bọ́sẹ̀ ìbá àjálá wọ ìbá àjálówó ọtọ́nà tó o bá wọ méjèèjì lẹ́yìn ìgbà tó ti sàlù alápé kọ́ ọ máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yìí kọ́ ọ mọ̀ wulẹ̀ kọ́ ọ bọ̀ ní gbogbo ìgbà tó o bá sàlù àlá tẹ̀lé omi ọ̀lẹ́yìnlá lóru àti ọ̀sán fẹ́ni tó wà létí òsù lórí ìrìn àjò. ثلاثة أيام بلياليها للمسافر ìjọ mẹ́ta òru àtọ̀sán tó níyàn nínú dẹkùn ní ẹ̀jẹ̀ máa nínú dẹkùn oní àníkó ńlọ ńlọ ńlọ ọwọ́ àti olè jẹ́ tó lè fi gbẹ̀mí ro òórí oṣù tí fẹ́ bọ́n lọ́wọ́ arúgbó ń bẹ́tẹ̀ ẹran ìjọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún aláàtijẹ́ ìsìláàmù ní kò jẹun tó fi gbẹ̀mí rẹ̀ ró ń bẹ̀ kó o tún mú díẹ̀ lọ́wọ́ àìbá àmà bóyá nígbà tí ibi ó tún pọ̀ sí o lè má ti rí nǹkan mi ìtọ́jú halal. ìsìláàmù tún gbà oníjì gàba họ lọ́nà ọ̀fun tí wọ́n á wá omi títí tí wọ́n ò rí wọn ò rí nǹkan kan tó lè fi gbú kúrò lọ́nà ọ̀fun rẹ̀ jọ tí lọ ìsìláàmù tún ní kó o mú gé ọtí tó fi tì bọ́ọ̀lẹ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìdẹ̀kùn lọ́lọ́wọ́n bá ń fẹ́ fún yín o kò fẹ́ ìṣòro fún yín. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá lọ jagun láàrin mùsùlùmí àti káfíìrì òfin ọlọ́wọ́n bá ní pé mùsùlùmí ẹ̀yọ̀kan kò gbọ́dọ̀ sá fún káfíìrì mẹ́wàá mùsùlùmí kan kó dojúkọ káfíìrì mẹ́wàá ọlọ́wọ́n bá wá sí ìdẹ̀kùn fún wa látòrí mẹ́wàá ó di méjì wọ́n ní káfíìrì méjì ní kẹ́ ẹ má sá fún ọmọ mẹ́wàá àwọn afagilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tóbìnrin tọkọ rẹ̀ bá kú ọdún kan lọ́lọ́wọ́ bá ní kótó kókó fi ṣe ìjà lẹ́yìn ikú ọkọ rẹ̀ ọlọ́wọ́ bá wá sí ìdẹ̀kùn ọsọdọ̀sù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá nínú ìdẹ̀kùn tọ́lọ́wọ́ bá ti fún wa torí ẹ̀ ló fi kan fi wà nù sẹ́ríyà tóní alimashakatu tajilibu taisir alimashakatu tajilibu taisir gbogbo ṣòro gbogbo ń tọ́ba ti dàbí ìgbà tí ṣòro ń bẹ́ẹ̀ kí máa bí dẹ́kun bẹ́ẹ̀ lọ́lọ́ sọ pé onírìn àjò kọ́mọ̀sẹ̀ sòyà aláàárẹ̀ kọ́mọ̀sẹ̀ sòyà wọ́n sọ padà lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ àwọn bàbá arúgbó àwọn ẹ̀yà arúgbó tí ò lè fòṣù yá islam ní kí wọ́n bá ti kàkà bẹ́ẹ̀ kọ́ máa bọ́ aláìsí múdù méjì oúnjẹ tútù kọ́ máa dípò oṣù yá àmùjù nínú dẹ̀kun nìyẹn nínú dẹ̀kun obìnrin tó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà tó ti ṣe tọ̀wọ́ fẹlẹ̀ ìfọwọ́ àsìkò àti wọn máa padà sílé tó obìnrin yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe eléyìí tí òfin láǹfààní láti ṣe tọ́wáfù wọ̀dá islam ní kọ́ máa lọ́ọ́lé kò sí nǹkan kan tọ́jà ń gbèsè látàrí àìrí tọ́wáfù ìdágbére ṣe pàápàá jùlọ nígbà tó ṣe pé nǹkan oṣù lọ́kọ̀ dínà rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sọ́kùnrin tọ́rọ́kùnrin ẹ̀ṣẹ̀ nǹkan oṣù yàtọ̀ sí ọkùnrin lópin ìgbà tó bá ṣe é pé nǹkan oṣù rẹ̀ yàn ọ̀dá láàrin rẹ̀ sí mẹ́kà lóbi wọn ibi tí yòó ti ní ti kọ́sù wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ò tí ì rìn jìnnà ní nǹkan padà yọ padà wá ti tọ̀ wá fún un wọ́n ti rìn jìnnà wọ́n ti débi tó ti gbé láti bẹ̀ ìyẹn lè ti kọ́sù tí ẹ̀ bá kó mẹ́kà àbí òye wa kọ́ máa lọ rẹ̀ al-mashaqqatu tajlibu at-taysir gbogbo ìdààmú gbogbo wàhálà ìmọ̀ àbídẹ́kù torí ẹ̀. ìsìláàmù la wàhálà bọ̀ wá lọ́rùn gbogbo ẹrù tá a ò dúró wa láàmú ìtumọ̀ ti kẹ́ nìkan wọn á wọ ẹnu ọ̀rọ̀ kó tiẹ̀ ti sún ha wàhálà rẹ ti pọ̀ jù ìwọ ni wàhálà rẹ pọ̀ jù ìwọ ọmọ tó ń sọ kò sí wàhálà ní kò sí ìṣòro kan bàbá wa ra àwọn tọ́yọ́ pé ojúṣe mùsùlùmí kò sínú sí wọn ojúṣe mùsùlùmí kò sínú sí wọn ọ̀dájú pípẹ́rù wọn ẹni ibú ni wọn èèyàn rádaràdá ni wọn torí pé olè jẹ́ mùsùlùmí láì ṣojúṣe Islam olè jẹ́ mùsùlùmí láì ṣojúṣe Islam wọ́n á sọ pé sòro ó lé wàhálà wàhálà kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ anágan kì í ṣe wàhálà wọn sí táwọn ṣe wàhálà tó ọmọ anágan tẹ̀sí látàárọ̀ ní tẹ̀lé omi ti fò mọ́ èsì orí ibú. gbàtí wọ̀ wá sàtúbà àwọn kan bẹ́ẹ̀ bí kẹ́tù kọrin láti òru àtẹ́jú lẹ́mọ̀nì. sẹ́yìn máa pé tọ́ yóò ṣe wàhálà kó tó wọná. wọ́n ní bẹ́ẹ̀ làwọn olùgbà máa sọ àwọn olùgbà kan àti bàtà wọ́n máa sọ báwọn ẹni tí bá ń dín wájú wọn yóò ṣe wàhálà. ó yà lọ́wọ́ sọ pé kó o tó wọná ó ṣe wàhálà. òògùn wọn náà tó àwọn olómìnira àti ọmọ àtọ kpọrọngodo yóò wọ náà kpọrọngodo yóò wọ náà tó ń wọ jẹ pé wàhálà ló ń sì kó tó náà tí àlùfẹ́ náà wà lọ́wọ́ àlọ́ ní ní yóò sì yọ rọrùn rọ ṣé oúnjẹ gan rọrùn jẹ oúnjẹ ọrọrùn jẹ kótó kótó kótó sùn lókèlè kótó wé mọbẹ kótó abẹrẹ ẹsẹ yanni kọmọ kótó kótó mi ah, wàláhì kọrọ báwo àlùfẹ́ wà lìjẹ́ nà rọ ah, kọlọ̀ ń dàpọ̀ kọ́ sànù wa o. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́ni gbogbo ẹ̀mí ni ọ̀tọ̀ kú o gbogbo apáta láàkú ìjọba ìlànà ìyá ọmọ bó pẹ́ sàǹsẹ̀ wá fún wa ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tá a bá gbé jìnnà sínú tá a fi sálì jẹ́nà òun ló dìrì sẹ̀mí alẹ́ sẹ̀mí ilé ayé ẹ̀jẹ̀ nǹkan kan tí ìwà sẹ̀rù ẹ̀tàn jẹ ọlọ́run dákun kó ṣàánú wa. ìyẹn gbọ́dọ̀ tán ra rẹ̀ jẹ́ o ìyẹn gbọ́dọ̀ tán ra rẹ̀ jẹ́ àṣàkáṣà pọ̀ lẹ́nu Yorùbá tí wọ́n bá ti fẹ́ sin lọ́hùn wọ́n ní ta ló lọ àlùkìyà mọ̀ bọ̀ tí wọ́n á tẹ́lu gbogbo bẹ́ẹ̀ bá ti rí ayé láwùjọ ti náà tó sọ̀rọ̀ tọ́ wọ́n bá ń tàn wọ́n tan ara rẹ o wọ́n lọ da ayé àti ẹ̀jẹ̀ wọ́n lọ da gbádùn tiẹ̀ rí kọ́ wá jásí gbádùn ló pé wa o kì kọ́ jásí yà kọ́lọ́ mọ́jọ jásí yà fún wa. lẹ́yìn rẹ̀ abúlé nítorí amú àdéhùn alákọ̀ọ́kọ́ wa ń bí wọ́n gbọ́ alátọ̀dọ̀ anha. أن النبي صلى الله عليه وآله وسلم دخل عليها وعندها امرأة قال النبي صلى الله عليه وسلم أول وابا من دقا أو أبا وبنك لدم أبا وبنك لدم قال من هذه أنا بنت علي قالت هذه فلانة عائشة المني لقداني لقداني tẹ́ǹkùrù mi sọ̀dà tí ha àìsàn bá bẹ̀rẹ̀ sí ní ròyìn bára mi ṣe máa ń ṣe sọ̀lá àti lóru ó sì máa ń ṣe náfìlà rẹ̀gẹ̀dẹ̀ ó sì máa ń ṣe náfìlà tí ì káàárẹ̀ ọ̀ọ́nì mẹ́sẹ̀ ẹlẹ́mi ah, pẹ̀lẹ́dọ̀wọ́ yìí o pẹ̀lẹ́dọ̀wọ́ yìí alẹ́ ìkún bí máa tó dẹ̀kọ́ ntagbara yín bá ká ni ẹ máa ṣe o ntagbara yín bá ká ni ẹ mójútó fọwọ́ mo fọ ọlọ́run ọba búra pé kì í rẹ ọlọ́run kì í sú ọlọ́run hátà tẹ̀mẹ́lò ẹ̀yin ló sùn. mo fi ọlọ́run ọba búra pé kì sú ọlọ́run hátà tẹ̀mẹ́lò ẹ̀yin ló sùn. وكان أحب الدين إلي عائشة أن يسدن بالنبى سجود ما داوم صاحبه عليه àbí أنا náà ló ń وكان أحب الدين إليه أفضل وما نفسجه ما داوم صاحبه عليه قلنا اللي تنتين ستة كلمة تدعم فستين ستة دعم لله وما نفسجه متفق عليه Bukhari àti Muslim ló gbà wọn. ìgbà wa yìí túmọ̀ sí pé nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀. onáníkà nàbẹ̀wà sallallahu alaihi wa sallam àwọn ìyàwó rẹ̀ tó fẹ́ kò fìgbà kan pa wọ́n ti bí aṣọ tó ti gbó tóyàn wà fẹ́yàwó tóyàn wà takété sí tóyàn pé bọ́ba ti lè sira rẹ̀ kọ́ máa sira rẹ̀ ni eléyìí àṣàkáṣà ni o kìwàkìwà ni ó sì ń bẹ́ẹ̀ nù sí sí àwọn èèyàn lónìí ẹlòmínísì ọkọ̀ pàyàwó sì ní bí aṣọ tó ti gbó. ìyàwó sì máa wò kó lọ́kọ ọkọ yìí gbogbo ojúṣe tó ọkọ ṣe lórí ìyàwó kò ní ṣe máa sọ ọ̀rẹ́ rẹ̀ pé sùn kókó gba rẹ̀ kọ́kọ́ rí lè yá rẹ̀ kò sí tó ń fẹ́ ti ṣe bàtà ọmọ pọ̀ ọ̀fẹ́ máa kí ló dé tó kọ́ lẹ̀ nítorí pé bó ti torí rẹ̀ anábì sallallahu alaihi wasallam bí káàtì rélé yìí ó ní pé máa wọlé lọ bá àwọn ìyàwó rẹ̀ yìí máa wọlé lọ bá àwọn ìyàwó rẹ̀ ọ̀bá làákà ìmú rárá oníyàwó kọ́ wá pàtì òtún lẹ́kọ́ lọ fẹ́ lómi wọ́n òtún kọjú sí kọ́mọ ọlọ́kọ rẹ̀ lódodo kábẹ́rù ọlọ́wọ́ bá wa jẹ́jẹ́jẹ́jẹ́ ni ọba jẹ́ ìyàwó ẹlòmíì tí o bá sí ọtọ sọ pé ó wù ọ tí wọn kàn fẹ́ sí ìjẹ kalẹ̀ fún yàrá èmi wọn náà ọmọ ni wọn náà bí kalẹ̀ tí o lè sàmì àdúrà irun tí wọn ti fún yàwó rẹ lónìí ní kọlọ̀ ní kó ọmọ ti fọmọ rẹ tó náà bá wọlé ọkọ èèyàn mélòó ló lè sàmì àdúrà rú rẹ ìbálòpọ̀ sí lọ́pọ̀lọpọ̀ ìka ọ̀dọ̀ wa wa o ká bẹ̀rù ọlọ́run lórí àwọn obìnrin tá a fẹ́ o ẹ wọlé lọ báyàwó yìí ẹbí kò ná ọmọ kò lọ́kọ ìwọ náà tí wọ́n sì wọlé wá bá májogede ọ̀bùn ọ̀bùn lásán gbogbo onulé ọmọ àrùn gbogbo onulé orí wúruwúru àfi jù òde ọ̀bùn yàrá torí gbogbo orí àwọn ilé náà bọ́kọ bá wọlé tọ́lọ bá tí wọn kò tún ní fẹ́ wọlé lẹ́ẹ̀kejì mọ́ ilẹ̀ bá sún wọn mọ abẹ́ ọkọ ni kó tó wọlé wọn fẹ́ lè fokùn sẹ́lómi lọ́rùn kó tó wọlé lásán kọ́ gbogbo orun yìí ń kọ́ bí irú bí magi bí àlùbọ́sà wọ́n lẹ́nu ní ìfi fùfú pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì ọbẹ̀ tó tẹ̀ kan ẹ kúkú mà pé fúfúfú náà bá pẹ́ a máa rọ̀ adúpẹ́ fọlọ́ nǹkan àwọn obìnrin mùsùlùmí èsì bẹ́ẹ̀ ìmọ̀tò bá kọ́ fún bá ní wọ́kọ́ lọ mójútó ra rẹ kọ́ mọ́tò orí táwọn sọ torí wọ́n dá ara rẹ mọ ọmọ ara rẹ ọ̀bùn ní ọ̀ hmm, ọ̀bùn ní ọ̀ so ilé ìjẹba àwọn ọwọ́ abóbìnrin kan lọ́dọ̀ rẹ̀ ó túmọ̀ sí pa nàbì sallallahu alaihi wasallam kọ̀kọ́ báwọn ìyàwó rẹ̀ náà láti dé pa èèyàn ọmọ wa wọn wà pápá jùlọ tóbi bá wà ń kó ẹni tó lè máa kọ́ lómi lẹ́kọ̀ọ́ tí wọ́n máa kọ́ lẹ́sìn tálàbà tún lọ pẹ́sìn lọ́dọ̀ rẹ̀ bá a bá jóbìnrin bíi Aisha radiyallahu anha olùmọ̀ńlá olùmọ̀ńlá àwọn obìnrin máa wá wá wọ́n máa ń kọ́ nípa ẹ̀sìn ọlọ́run tọ́ba yẹn ká ìjà bàbá sí ẹni tó nímọ̀ kí ni wọ́n bá kọ́ lọ́dọ̀ rẹ̀ àfi tí wọ́n bá wá kọ́ ìtẹ̀tẹ̀ sùn lọ́dọ̀ tẹ̀sí mọ̀ pé àwọn obìnrin ìdáhùn sábà kọ́ra wọn nu ìṣòro wọn tó pọ̀ mọ́ tó pàkọ́ bóòlù àmọ́ tó fófó bóòlù àti dalíru tẹ́wọ́n lọ kọ́ lọ́dọ̀ ara wọn nu gbàdúrà wa bá ti mọ ìyàwó rẹ ń kúrú tu olódo ó tètè tilẹ̀kùn àwọn ta ló ń wẹ wá kí ni wọ́n wẹ kí ni wọ́n ṣe lọ́dọ̀ rẹ kí ni wọ́n kọ́ gan-an ní. èdè sílọ̀ lọ́mọ̀ sábà kan wọ́n ń kọ́ sílọ̀ èdè nítì lọ́mọ̀ sábà kan wọ́n ń kọ́ nítì àkàrà kọlọ màá dín yàtọ̀ sára yé yòókù sábà kan á ń pàkàrà lọ́dọ̀ rẹ̀ nínú à ń kọ́ àbí mọ́ tètè ètè sùtì tí wọ́n tètè sọ́nsọ́ bíi tásírí táwọn náà máa bú gbogbo èèyàn. torí di eléyìí ẹ̀fẹ̀ kọ́kọ́ àwọn ìyàwó yín o táwọn ìyàwó yín bá nímọ̀ àwọn obìnrin yòókù ráfà ní sí lọ́dọ̀ tòṣùgbọ́sibẹ̀ síbẹ̀ náà ẹ̀ torí pé díẹ̀ díẹ̀ ni táwọn obìnrin ọba ti dá fìtínà lẹ̀ díẹ̀ díẹ̀ ni ẹ máa béèrè ta lè lé ìtalọ́wọ́ wáyé níwájú ẹ̀ náà lànà tó ti ń béèrè kí n sọ́kùn ọba lọ tán ta lé ẹ lẹ́ o ìyàwó tiẹ̀ ló dojú ọ̀rọ̀ kan kì í sòwò ẹgbẹ́ ìyàwó rẹ̀ níbi léèrè o ìyàwó rẹ̀ lọ bá lọ́rọ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ìyàwó rẹ̀ nìkan lọ́yẹ̀kọ́ ọba lé o gbàtọ́ wa bóbìnrin mi lọ́dọ̀ rẹ̀ ọmọ abiyàwó rẹ̀ léèrè pé ta lé ìyàwó yẹn wà á da nǹkan lágbájá nù tọ wọn ló sọ̀rọ̀ àtẹsẹ márìn wọn ló sọ̀rọ̀ àtẹsẹ márìn anabi sallallahu alaihi wasallam ńgbà tó béèrè oníta lélẹ àìsàn ní lágbájá ni ọdọ akọrọ àìsàn tó wá tó bẹ ọ ní à ah, kọdà sílọn sílọn ni ẹ ẹ máa ti pìyàmù lẹ́yìn ẹ kọdà náà wàá fi lù rẹ masha Allah la quwwata illa àkọ́kọ́ nínú àdéhùn kan anábì sọlá àìsílá ní obìnrin ọ̀gbọ́dọ̀ wò sùsù kọ́ máa ròyìn obìnrin kan fọ́kọ rẹ̀ o ọ̀gbọ́dọ̀ máa ròyìn obìnrin kan fọ́kọ rẹ̀ àbọ̀ fẹ́ lera rẹ̀ lé ọkọ ni torí tó máa ti ń ròyìn obìnrin míì fọ́kọ rẹ̀ tó náà wò pé áá ah, ah, wọn náà ló sì rí ròyìn tó báyìí obìnrin ni wọn náà ló sì ròyìn rẹ̀ tó ẹ wo wá ní tó ní nínú gbogbo mẹ́wẹ̀ẹ́wá ìdíwọ̀ nìkan. yọmọdé dáńfọ̀ọ̀lù fún ọ ìbàdàn tó ń tẹnu tó àwọn kan jẹni tó ń ròyìn fún mi ni. díẹ̀ díẹ̀ lọ́kọ́ bá máa wò pé wọ àsìmúnìwọ̀ yìí àsìmúnìwọ̀ yìí ẹ ọ̀rẹ́ rẹ̀ ń bọ̀ ní gbóná rí obìnrin tó ròyìn lọ́wọ́ àdìgbẹ́tì ẹ̀ bọ̀ kọ́ sẹ́nu ẹ̀ déédéé síbí. torí àwọn obìnrin gbà ẹnu máa já wọn jẹ ni ẹ máa wá káwọn sọ̀rọ̀ náà ní sọ̀rọ̀ bá ti rọ̀rọ̀ tọ́ba tọ́lọ́mù tọ́ba tànábì mu àwọn gan-an lọ́pẹ̀gbẹ̀ jù àwọn obìnrin àwọn lọ́pẹ̀gbẹ̀ jù wọ́n bẹ̀rẹ̀ sí sí fáìlì kálukú ni tọkọ ọba ti wá bá a dá sí ọba máa bínú àkókò màlúù ẹsẹ tẹ gbà èèyàn tó gbọ́dọ̀ sọ̀rọ̀ máa ń nu ilé ẹ sọ̀rọ̀ gidi á dá sí àmọ́rọ̀ ọlọ́rọ̀ ọlọ́mọdé àwọn ò lè dá sí òpè tó ń bá bọ̀ láti lé ìyá rẹ̀ nǹkan bá ti débi kan dàdó àwọn èsì ọ̀rọ̀ àìsọ̀rọ̀ ọlọ́rọ̀ mi. tọ́ tẹ́lẹ̀ bá yé wa. ẹ wá ń ròyìn fún anabi sallallahu alaihi wasallam pé masha Allah obìnrin yìí máa ń ṣe sọlá àti máa ń ṣe kínní anabi ni mọ́. pẹ̀lẹ́ dọ́wọ́ yín pẹ̀lẹ́ torí kí nígbà tí ẹ bá gùn lépe ẹ àmọ́ ìrìnàjò àmọ́ ti náfìlà bá àwọn àmọ́ ti gbogbo ẹ alẹ́ ìṣòwò bí máa tutù hó nítàgbára yín bá ká nìkan mú tutù nígbà tí wọ́n bá ní ọmọ ti náfìlà ọgọ́rùn rákà lórúkọ kan tí o lè tó bọ́sẹ̀ kan olùmọ̀lẹ́ tó bọ́sẹ̀ kan títí tíṣọ láti kọ́ fi rùn sí ọ rákà méjì sálámà rákà méjì sálámà sálámà ló lò àádọ́ta sálámà ìwọ nìkan yìí náà ròndó yìí tọ́ba jí ọba fi àṣọ láti wọ́n rúmi náà náà bàbá mi ní lọ mọ́sálásí lónìí ọlọ́run gan rí pé mo ṣe wàhálà lónìí. ṣé èyí dáná mójútó tọ́lù ti fi ráre gbogbo èyí dáná kó mú lòfin wẹ̀ èyí dáná kó fi wẹ̀ ló mú ọ̀dọ́wọ́ rẹ̀ àṣejù ọ̀tọ̀ sí wa àṣejù ọ̀tọ̀ sí wa tágbára ọba káká mọ̀ mọ̀ ra gbalẹ̀. فوالله لا يمن الله حتى لا يمن الله حتى تملوا مفي الله وبابورا يسوى الله أيا في كسوين مفي الله وبابورا يسوى الله أيا في كسوين tọ ìyẹn pé wọn ló kò lè sọ lọ wọn ti má ti rí gánà sọ kò lè sọ lọ wọn ni ó sọ wọ́n bá fi ọtọ́ ní ìsìn àbá ní rí ọmọ lọ́ba tọ̀tọ̀ lọ. láti máa túmọ̀ rẹ̀ nù yẹtù ká sọ pé láyé mọ́lúlọ́ àti àtẹ̀mẹ́lú kò ní sú ọ̀nà títí tí òfin sun yín àwòrán ìlà. tọ́ba tútù kùtù náà ní kẹ́ mẹ́tì kọ́ kí ó débi kan kú ọ̀nà òfin lọ́ọ́ máa dágbà wá àzílẹ̀ fìtínà nìyẹn tán lárúbáwá tí ò tí kún síbí ọ̀hán lọ́ọ́ sí fìtínà ìgbẹ onísọlọ títí tí èsì yín yẹn ní kí tó bá ti sun yín kọ ó sọlọ náà a'udhu billah àní tutukutu yẹn o torí kìí ṣe nǹkan kìí sọlọ kìí rẹ ọlọ kò sí tó lè tọlọ lágara fọwọ́lọ́ mọ̀fọ́lọ́mọ̀ bá búra lẹ́ẹ̀mẹ́lọ́lọ́hù hatta tamallu kìí sọlọ àyàfi kó sọ yìí báyìí túmọ̀ rẹ̀ ni gbogbo yorùbá tó bá zùgbé lè ọmọ pé ìwọ ló sùn kò sọlọ ìwọ ló sùn kò sọlọ àwọn yorùbá mi náà tó gbọ́ yorùbá o wọn tún lè máa tún yìí náà tukutu o yorùbá mi náà tó gbọ́ yorùbá àdáwò tó pa wà láyé nù fani àdàmọdé yorùbá lọ́pọ̀lọpọ̀ ń sọ nígbà tí wàá gbọ́ nǹkan kẹkà kakọ́ padà alíkọ́lọ́ obìnrin lọ́dọ̀ àwọn bàbá àti ìyá rẹ̀ táwọn gbé dé pé pé ọ̀rọ̀ síbẹ̀ náà sì ni wọ́n bá ti máa tún kọrí nǹkan jù torí ẹ̀ kálukú mójútó àti kọ́ ọmọ rẹ̀ léde o èdè kó òyìnbó lẹ́ẹ̀ máa sọ̀sọ́ máa yín o ẹ̀yin èso òyìnbó bàbá yín èso òyìnbó ìyá yín èso òyìnbó torí òyìnbó yìí dúdú o àbíkò lẹ́yìn tó dúdú òyìnbó aláwọ̀ dúdú òyìnbó yìí sàmọ̀lá o àwọn òyìnbó máa tọ̀ fẹ́ gbẹ̀gìrì ni ẹ wá fẹ́ sọ̀rọ̀ ayé mọ́ òyìnbó òtí jẹ́ wàá gbọ́dọ̀ ètí yín má àdáwò ńlá tó bá wa láyè sí inú bá kí á nínà débi ká lè rí sẹ́yìn náà àbójú bẹ́ẹ̀ náà lọ ọ̀nà àti oúnjẹ náà ní ọ̀ amúmi gbàdé gbàgbé èdè tèmi ọ̀dà tó fún ọ ọmọ tó ń sè ọmọ tó ń sè ọ̀gbádùn rárá ọgbọ èdè rẹ tí ọmọ tí ọmọ rú lẹ́nu rẹ kárakára ló túmọ̀ sí pé yẹ́ẹ̀ ò sílé wọ̀ gbàdán pé ọlọ́mọ yorùbá ọmọ haúsá ọmọ yíbò ọgbẹ́dẹ̀ tiẹ̀ náà tó èdè eré ọ̀dà lọ́lọ́ńtọ́ ọdún kálukú kọ́ gbẹ́dẹ̀ rẹ̀ dáadáa ẹ lè fi ẹ̀rọ àlàyé ẹ̀sìn sí fáwọn èèyàn tó bá pẹ́ tí ẹ̀fẹ́ máa ṣàlàyé ẹ̀sìn. ó lọ rọ kẹrin ìṣẹ̀lẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ní ìsìn ọ̀gbọ́n kò lè fẹ́ ọ̀ ní tí gbàdébìtì ká gbẹnu lọ́dọ̀ àwọn gbogbo tó ń sọ kódà ìròyìn ọba pàtàkì jù bẹ́ẹ̀ lọ ẹ tó nígbà tá a dé bẹ́ẹ̀ unfortunately àwọn èèyàn lè ti kún bẹ́ẹ̀ so the crowd was too high but kí ni kí ni gbogbo ọgbọ́n tó ìbò jẹjẹ gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀ ń gbé ká ọ̀ lájú kankan tó o bá ti gbé dé ìyá rẹ̀ ọ̀ lájú. ibi tó ìbò bá ti wúlò máa sọ ibi tó ìbò bá ti wúlò máa sọ ọ̀tẹ̀ ni torí di eléyìí báyìí mo fi ọlọ́run bá búra kò ní sọ́lọ̀ àyà àti kó sọ yìí èyí tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ sí jù nínú ẹsẹ̀ wọn lè téèyàn tẹpẹlẹ mọ́ èyí téèyàn tún ní mọ́ táǹsì táàpàṣì táǹsì táàpìsílẹ̀ kò bá kiri. èwo ni ká ṣe lónìí ká ṣe láti àti bóòrù ká mọ́tò padà abẹ́ mọ́ ọlọ́wọ́ fẹ́ rú jọ́sìn àmọ́ kíyèsí o ọ̀rọ̀ yìí ní í ṣe pẹ̀lú ìtí ọ̀jọ́ ọ̀ràn àyàn nínú ìjọsìn torí ìtọ́jú ọ̀ràn àyàn nínú ìjọsìn ọgbọ́dọ̀ sí náà àmì ìtọ́jú àtinúwá tó ń tó ń ṣe lálékún lórí ìtọ́jú ọ̀ràn àyàn eléyìí ètò ọba lágbára ní kò máa ṣe. mọ́pàtì lápàtì tán mọ́sí jẹ́ ni tí ó ṣe débi kan tí ò wá ní sí mọ́ rárá sọ́yìn pé tó ti di rúra rẹ ó ti ju agbára lọ bí sàrà náà ni ó ti jẹ́ ti pé lójúmọ́ kan insha Allah insha Allah owó tó ọmọ sábà rí máa ń tó one thousand wọ́n ní pẹ̀lú gbọ́lọ̀ torí pé ọ̀fẹ́ rà lìjánà ọ̀fẹ́ wọná eight hundred and fifty naira nínú one thousand lọ́mọ̀ fi ṣe sàrà lójoojúmọ́ kó tó wọlé ìjọ ìlú ti dà wọ́n ṣe wàhálà rí one thousand ọ̀wọ́n á mú one fifty wọlé ìmánì rẹ ní agbára bàjẹ́ sọ̀rọ̀ kí yóò jọjọ́ kan tí bùkátà ó dé tọ́jú bùkátà five thousand tọ́wọ́ àríkí one fifty náà ló ti kù lọ́wọ́ rẹ̀ ọwọ́ àtìrìkù tó bá gbé orí mi bá lọ́ọ́ pé ní ìsìn onílọ́gbọ́n ọjọ́ mọ́à láti yóò ahad tí mo ti ṣiṣẹ́ títí di jùmọ̀ à táwọn mélòó mo ti rí wọ́n á ń bá àwọn kan gbogbo ẹ̀ èyí ẹ̀ máa fi díẹ̀ fi sàrà sí máa tẹ̀lé àwọn kan jọ torí ijó ọkọ̀ bá a ní sí tó sẹ́mi pé lẹ́yìn ìyá tó bá jẹ̀yàn lórí five thousand èèyàn ò ní fẹ́ fún ẹnìkan lówó mọ́ láyé rẹ̀. lẹ́yìn tó bá ní ara mi lẹ́nu pẹ́ oko dòrò tiẹ̀ ń kọ́kọ́ ta mo ti ṣe lẹ́yìn kọjá nìkan ò lè tẹ̀ mí jẹ nítorí ẹ̀ bá jẹ́ pé láti pilẹ̀ nìyẹn náà bá ti jẹ́ pé wọ́n tún wọ̀n ó ń ṣe dáadáa ọ̀gbàgbé ara rẹ̀ ó ń ṣe dáadáa ọ̀gbàgbé ara rẹ̀ ìyá òní ìyá eléyìí òní jọ tọ́jú náà já kí èso ẹ̀kọ́ pọ̀ nínú rẹ̀ náà ni yàtọ̀ sáwọn ará yẹn tọ́lọ́ wọn bá fi pa á láṣẹ pọ̀lọpọ̀ àwọn ará yẹn yẹn wọ́n ní náfìlà ẹ jẹ́ ká tún mójútó àwọn ọ̀nà wá fi ká mójútó àwọn ọ̀nà wá fi lóbi wọn bá gbára wá sí mọ́ yóò fi sèyàm nìsí alhamis alitinayi inshàlá tí ìmọ̀ ṣe sèyàm wọn kò lè gùn lápá ọjọ́ méjì láàrin eléyìí tún sọ̀rọ̀ díẹ̀ fún yẹn ìjọ kẹtàlá ìjọ kẹrìnlá ìjọ kẹẹ̀ẹ́dógún kàlẹ́ndà islam inṣàlá agbára ọkà ní ìmọ̀ àdìgbò lágbára jù bẹ́ẹ̀ lọ fọjọ́ kan kọfọjọ́ kan lẹ̀ tọ́ba ti sùyàmù ni kọ́ ọmọ sí lọ́la kẹ́bi sùyàmù anabi dawud alayhi salam bitari kundọ wa wa ni gbogbo ojoojúmọ́ ayé ojoojúmọ́ ayé báwo wọ́n gẹ́gẹ́ taari ẹ̀rọ kẹ́ni kan lóun ti lẹ́tà nàbí kọ̀ sallallahu alaihi wa sallam kò sáàtì ilé ìgbà yìí wa náà bákan náà hadith tó tẹ̀lé hadith Anas ibn Malik radiyallahu anhu ọlọ́run ẹni mẹ́ta kan wọ́n wá sílẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam gbàdá délé rẹ̀ wọ́n wá wá sílé àwọn ìyàwó rẹ̀ lọ́kọ̀ọ̀kan wọ́n lọ sílé àwọn ìyàwó rẹ̀ wọ́n lọ béèrè àwọn ìjọsìn dáná bisalọ lọ àìsílá máa ń ṣe nígbà táwọn ò sí ń bẹ táwọn ìyàwó rẹ̀ mọ̀ sọ̀rọ̀ kí dábàá fẹ́ dákàlùkù mọ̀ ìyàwó rẹ̀ náà ló lè tó àṣírí ẹ̀ pọ̀lọpọ̀ wà tó yẹ kí masha allah ẹ̀yin ọmọ àwọn òkú bàkíyàtò sàhábà tẹ̀lẹ́sẹ̀kùn náà àwọn sàhábì. ah bàbá mi bẹ̀rù ọlọ́run ah masha allah tó sì jẹ́ kó ọ̀daràn burúkú ni ọ̀daràn paraku ni lálẹ́ olùkọ́ àti rẹ̀ ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ dọ́ ọmọ bàjẹ́ kéésì gbogbo yẹn ló lè gbà pé fún investigate ta lòun lọ́dọ̀ ìyàwó kéésì gbogbo yẹn ló lè gbà torí nìsín wọ́n sọ pé ó ní ọ̀dà àrà tó bá ti gbé pàpàpàpàpà kẹgbọrọ ní ìsìn àgbọgbà ẹ jẹ títí ẹ. owó ń ṣe kí la fẹ́ fi ṣe ìyàwó rẹ̀ ti dọ̀ ọmọ dáadáa tọ́ba ti wà nù lé pánpánpánpán pánpánpánpán kórópó yé sẹ́mi pé lóde ọwọ́ aṣojú ìyàwó rẹ̀ ńjọka tí wọ́n kọ́ gbé mílíkì sí ọ àìdáńdáńdáńdáńdán ìyàwó rẹ̀ kẹ́ ẹ̀ ńgbà onímọ̀ọ́nì náà dé ìwọ fúnra ẹ̀ <laughs> ìyàwó ẹ̀ tọ́ bàbá jẹ́ òní parọ́ fún un tọ èèyàn mélòó lọ gbà pé káwájú ọlọ́dọ̀ ìyàwó kí lè tó mọ́kọ́ náwó ẹ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ níyàwó irọ́ lásán irọ́ lásán ọ̀nìkan ń gbìyànjú pé wọ́n náwó rẹ wọn ò níyàwó tálábà bí. tó <laughs> torí délé adúpẹ́ fọlọ́ tó wọn á lọ béèrè. ẹ̀rù kọ́lẹ̀ bí sallallahu alaihi wasallam ọlọ́run ti tún un ṣe ọlọ́run tún ṣe yìí ṣe ọ̀tọ̀ ní bá ń ṣe ń rí lójú aráyé ọ̀tọ̀ níbi ṣe ṣe ń kọ̀kọ̀ àmọ́ èèyàn ló fà àfẹ́tọ́lọ̀ ń bá sàmì àfẹ́tọ́lọ̀ ń bá sàmì torí ẹ̀ ẹ̀rí pé ń gbà mí kọ́dà ẹlòmíì kò nídìí kẹ́ lọ sọ́dọ̀ ìyàwó rẹ̀ táàsìrì òfìtù táàsìrì òfìtù bí ẹni kanu ìmáàmù ńlá nílùú kan lórílẹ̀ wàhálà wa ṣẹlẹ̀ wàhálà wa ṣẹlẹ̀ lóde àwọn aláfa àwọn tí wọ́n máa lọ àwọn bíi dáhà ìmáàmù bá yarí gbogbo yẹn máa bẹ ìmáàmù oní ọ̀rọ̀ ọmọ ta ló ọmọ ta ni mí ọmọ ta wọ ẹ yìí sọ ọmọ ta ìmáàmù kọlá lọ ọmọ ta ni mí àlọ pẹ̀lú ìgbàdé bá dọdọ ìyàwó gbà mí ìṣẹ̀lẹ̀ máa mú ní mayà sísẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ẹ̀ mẹ́ni tẹ́mọ̀ torí rẹ̀ ni màdánàbí sallallahu alaihi wasallam ó lẹ́nu kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tó kọ ntúmọ̀ máa ń sọ ọmọ yàtọ̀ sí alukur'an tí alukur'an bá sọ̀kalẹ̀ ní kẹ́ẹ̀ máa kọ́. àmọ́ wọ abdullahi bin amr bin al-aas gbogbo tí wọ́n máa ń sọ láti ní hadith wọn nìkan kọ́ máa kọ́. ó wà ní fi ridha wal ghadab àtìgbà tínú rẹ bá dùn àtìgbà tínú bá ń bí ọ ọlẹ́bìnrin bẹ́ẹ̀ ẹ̀yìn ni la aqulu fihima illa al-haqq torí àtìgbà tínú ń bí mi àtìgbà tínú mi èmi ò ní sọ ìsọkúsọ nígbà kankan òdodo náà ni mà sọ subhanallah sáwà abẹ́ làwọn tínú bá bí ẹlòmíín nù alẹ́jọ́ ẹ̀ sì dá mà. Ah, ìmọ̀ àbá ìmọ̀ àbá ọ̀rọ̀ ìmọ̀ nǹkan ọwọ asọra mo lè gba ẹsẹ ẹ ọgbẹ akẹsẹ kẹtù gba ẹsẹ ẹ lásán mo lè sọ ọdọ pọlọ yọọ bá rí pé babaláwo ṣe bá mu ìmáàmù tí wọn sọ yẹn dọ pọlọ babaláwo yẹ ìṣẹ̀lẹ̀ ẹnu amúnimáyà wọn á lọ wọn lọ wájú lọ́dọ̀ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam eléwòsí náà fòfò kò sínú òfófó torí pé ànábì wa sallallahu alaihi wasallam ọlọ́ni laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere wà fún wa lára ànábì sallallahu alaihi wasallam a lè a lè rí gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam a lè rí wò kọ́sì látara àwọn ànábì sallallahu alaihi wasallam àbí látara dídákẹ́ rẹ̀ tó àti wọn lè rí gbọ́ lẹ́nu ẹni tó máa tó ṣe lẹ́yìn nígbà táwọn ò síbẹ̀. abala bẹ́ẹ̀ ni wọ́n lò ní báwọn kan ti ń ṣe lẹ́yìn nígbà táwọn ò síbẹ̀ ẹ̀kọ́ wò la tún lè rí kọ́ mbẹ̀ ni wọ́n ṣe yìí ìyá àti kíkọ lọ sílẹ̀ nìkan ní ìsìnká ọ̀stáàzù yín ni ṣéwù yín ni kìnìkà olùkọ́ yín ni wàá lọ báyàwó rẹ̀ kẹjọ kí ni wọ́n máa ń ṣe ní ọkàn àbùkù mo rò sórí wa nítorí pé ìyẹn lásán lòun ẹ̀hẹ́ ọlọ́ọ̀kan sàánú rẹ̀ kó ní màní kò túmọ̀ sí káwọn àwa burúkú tiẹ̀ náà ní tiẹ̀ lọ́wọ́ kò túmọ̀ sí káwọn àwa àràdàràdà mí tọ́ àlọ́wọ́ rẹ̀ náà ní tiẹ̀ lọ́wọ́ yàtí kọ́ àlọ́ àlọ́gbẹ́ sí ọlọ́gbẹ́ máa rò kiri kẹ́ ẹ ájá oníkì wá wádìí bó làwọn ṣé òwò àmọ́ ṣe nì ẹ nílé ẹ bó wọ́n máa ṣe tí wọ́n máa bá yín fọ́tọ́ ẹ mo ní wá wádìí nìkẹ́ ẹ máa lẹ́yìn máa rò kàtí wọ́n máa mójútó bẹ̀. ọ̀ọ́tẹ̀ tó kú òṣèlú ọ̀ọ́tẹ̀ tó fà tẹ́tẹ́ láti bòtìbò wọ́n ní kí lọ́pọ̀ ọ̀pọ̀ pẹ̀lú ẹ̀ ó dùn lẹ́yìn káwọn ìyàwó ta níbi sọ̀rọ̀ lọ́wọ́ àtọ́lọ́ ummahatu al-mu'minin ìyá wa ni wọ́n ti. wọn ò lè rorò kúrò sí ọba bá lọ bá ru wọn. eléyìí jẹba wọn á béèrè lọ́dọ̀ àwọn ìyàwó ànábì tán àwọn náà òtún sálẹ̀ sọ fún wọn wọ́n sọ fún wọn. wọ́n sọ fún wọn wa qalu ayna nahnu min an-nabiyyi sallallahu alaihi wasallam anabi gaa arara la wa kọ́ni gbogbo ìrọ̀lẹ́ fún ọmọ àtọ́kọ́ dẹ́mẹ́mẹ́ lẹ́m̀bẹ̀ gbogbo ètò ti síwájú wọ́n máa ta ọ̀fà àti ètò gbẹ̀yìn náà ṣẹlẹ̀ lọ́lọ́dún forí dì. ìdí nu tí àwọn ìjọsìn rẹ fi kéré ma bó ti mọ yìí subahánàlá wọ́n tún wọ́n pé jọ́sìn ànábì kéré ànábì kéré pé tó bá dí lóru tó bá ń sọ kìyàmù lẹ́yìn rákà mọ́kànlá àbí mẹ́tàlá tí máa ṣe yóò ṣe sọláàtì títí hàtà tatafaqqaru qadama hàtà tatafaqqara qadama tẹsẹ̀ rẹ̀ méjèèjì tí ó fi wú gèlè wá. bẹ́ẹ̀ ìṣáàṣì sọ fún anabi sallallahu alaihi wasallam ọ̀hún tún ṣe gbogbo eléyìí lẹ́yìn tọ́lọ́ ti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jọ àti tó síwájú àti ẹ̀tọ́ gbẹ̀yìn ó ní ìwọ náà sọ ọ́n ọlọ́run tó fa dúró rẹ làǹtìlàǹtì fún mi àfẹlẹ́ ọkùnrin abẹ́fẹ́ ìṣọ̀kúrọ̀ tí kò tọ́ kí n jẹ́rú tó dúpẹ́ fọlọ́ mo ń dúpẹ́ fọlọ́ ni ànábì ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn yìí lè dúró bẹ́ẹ̀ sẹ́sẹ̀ yìí ọkàn wú díẹ̀ ẹ̀ tún padà sí ìdí àmì lélẹ̀ mọ́tẹ́ ìkú wọ́n tún wá wò pé ìwọ̀n tún kéré ẹ̀ máa wo nǹkan o tọ́ ọ̀gájú pọ̀ dọ́ ni wọ́n ẹ̀ kó àwọn ọ̀dọ́ generally ẹ̀jẹ̀ tiwọn ó máa ń tì wọ́n gàràgàrà ni ó máa ń mú wọn sì ṣe gángba mi torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀dọ́ wọn ò lè dá wà níbi kan kíbi ó tò àfi kágbàlagbà wà pẹ̀lú wọn gbọ́dọ̀ ni wọ́n máa tẹ bíréèkì wọn tí wọ́n fi ní sàṣojú tí wọ́n fi ní họ àhọ́kágún tí wọ́n fi ní sàrékúndá kò sì gbọdọ̀ tún dàgbàlagbà nìkan tó bá dé kó gidi àgbàlagbà lọ́wọ́ àmì kan ìlọsíwájú kan ẹ̀ kiri ń bẹ̀. wọn kò ẹ ẹ mẹ́rin ló kù fún ata ìkú ẹ. ibi táwọn parí tiwọn sí mi. àmì táwọn ọ̀dọ́ táwọn ẹni gàràgàràgàrà àwọn àgbàlagbà ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ti báyìí tún ṣe báyìí tún ṣe báyìí ẹ rí i pé production wà àṣejù òní wà bọ̀. torí ẹ nígbà táwọn ilé ìjọ sọ bẹ́ẹ̀ gbàtà wọn ti torí dà nàbì lẹsìn rẹ ti kéré ma bó ṣe ma báyìí àmà ànàbọ sọlù lẹyìn abẹdẹ ẹmí o gbogbo òru ní ma fi ti sọlá àti ìní sùnmà má ti bẹ̀rẹ̀ kìyàmù lẹyìn àti ìdílé mẹni kò sọrọ ma. وقال الآخر ألمي ساكي وأنا أصوم الدهر ولا أفطر بقبائني فكنت ما تتي صيام إيه نسي نما تابع نسي نما فاتوا رأت فانو أتكتب أتهانا لليم ètò lòun ò ní sùn náà àti hànà nílé ìmọ̀ ni báyọ̀ bá ti sùn mọ́ ẹnu kó mú kó mú tíkẹ́ẹ̀tì àti àti àti yàwèrè nìyẹn torí pé ẹnjẹ́ bá ti sùn orí òlu abo náà lọ́wọ́ sọ bá nàbí sọlá àti nàṣẹ kọ́mi lẹ́yìnlá ìlà kàlílà ní sọ́hó àwọn ìkọ̀sùnmẹ́lì mọ̀ kàlílà ọ̀dẹ́dà àlẹ́ ìwọ̀rọ̀ tẹ̀lé kọ̀rọ̀ ààrẹ tẹ̀rẹ̀dìlà ọlọ́run tó bá nàbí tó máa sùn bóòlù àti ìjùsí ẹsẹ wa fẹẹ jẹ tó a máa fi gbogbo olùsè kìámù lé ńgbọ báyà wọn máa sọ pé wèrè kan ti jáde ńlẹ yìí wọn á pé wèrè báwo kò sí ní jẹ wèrè ẹ ń tí ì bá sùn yọ ya wèrè náà ni. ètò sọ pé gbogbo ọjọ́ ayé lòun fi máa ṣe sòyàm òun ò ní sínú ajẹ pé gbogbo òru gbogbo ọ̀sán sòyàmù náà ni ìmọ̀lẹ́lẹ́yìn nígbà tó o bá wá jẹun tó o bá mumi lóru àti lọ́sàn-án ẹjọ́ mélòó ló ti dà tó o ti kọ́ ọ̀hán gbogbo kú dànù. tọ́ ẹlẹ́kẹta ló ń bá sọ yìí pé wà á náà àjẹ́ zulu nìsa ẹ̀mí ọ̀tà kété sáwọn obìnrin ni onífẹ́yàwó onífẹ́yàwó bẹ́ẹ̀ kó wàhálà náà túnú onífẹ́yàwó ìdí rẹ̀ ń lé lékulè oṣù fẹ́yàwó. tí kò ní padà di pé gbogbo vaseline kò ní tó mẹ́ta lọ́dọ̀ tiẹ̀ lọ́mọ fi vaseline gòdì so bákan náà gbogbo ọṣẹ ìwẹ̀ dára wọ́n máa wọ́n náà báyọ̀ á ah, ìgbé ẹ̀ ta nígbà tí èèyàn òsì ìlú agbára àti ókè ta téèyàn á lè máa àbí wa kí ni kí ló lè máa kí ló lè máa. إلا على أزواجهم أو ما ملكت أيمانكم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العدو sáyé ẹ ọmọ àfìfàsí àbọ ọmọ àfìdípò giri láì sẹran ewúrẹ́ kì í fìdípò giri gbàtọ bá ti fẹ́yàwó challenge lọ ń gbọ́ yẹn ọwọ́ tó ọfẹ fẹ́yàwó mo rò pé yíyọ kí n ti táìmù rẹ rìn fa kẹ fẹ́yàwó nìfa kí ló lò ń bẹ ganan rí tẹ fi fẹ́yàwó. yà sábàbà ọmọ wọn ni ká pé lórí ìdíjọ mi bàbá yìí ló wò ní fẹ́yàwó ọ̀tọ̀ nígbà wọn sọ pé àwọn èròkèrò kan máa wá sí lórí máa fẹ́ sùn lóru mi ní rọrùn sùn ẹ máa fẹ́ sùn kíámù lẹ́yìn máa rí pé mi ò mi ní tẹ́ẹ̀ fẹ́yàwó fẹ́yàwó tó bá ti fẹ́yàwó ó ní tẹ́ẹ̀ ìwà àdìgbẹ́ àwùjọ rùkìrùkì wá sórí ẹ wò ó kó lórí rẹ nígbà tó pọ̀ ń dáwọ̀ àṣetọ́ ni ti ń pélé ẹ. so eléyìí ló wọ̀n ní fẹ́yàwó sẹ́wọ̀n fún bàbá tí ọ̀fẹ́yàwó wọn fi sáyé àbí ọ̀jẹ́ bẹ́ẹ̀ bàbá rẹ̀ kú fẹ́yàwó ni wọ́n fi sáyé mhm. bàbá rẹ̀ kàn ronú kó fẹ́ lọ́mọlọ́mọ bá jábọ́ so wọ́n wá ní fẹ́yàwó dáná fẹ́ fi ti ẹjọ́ ọjọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam bá dé ọ̀hà bá wọn. وقال أنتم الذين قلتم كذا وكذا أين الصباي باي باي باي باي النبي في بين قصد بان لهم وذكوا وفتوا قايقوا قايقوا wọ́n sọ pé ọmọ ẹ̀sẹ̀ kìlámù lẹ́nu ò ní súnmọ́ àbílẹ̀ ẹ̀kọ́ ẹ̀sẹ̀ wọ́n burú pẹ́kútì ìwọ sọ pé ọmọ tó sùn yá àmọ̀ ní tinubu àbí wẹ́pọ̀ ọ̀dọ̀ àbẹ̀dẹ̀ ànábì wa kéde èbú sẹ́yìn lẹ sọ báyìí báyìí báyìí. torí ó lè bá àjẹ́ pọ̀rọ̀ tó sọ lẹ́yìn rẹ̀ yọ wọ̀ wọn láti yẹn mi ara. sọ̀rọ̀ kí tẹ bá ti fi àṣìṣe èèyàn hàn yàn tẹ wá ṣàtúnṣe tí ó fi jiyàn sẹ́wọ̀n kó náà ti gbà pé kẹ́ẹ́ ṣe kí ni kẹ́ẹ́ tó ń ṣe ni. sọ̀bẹ́ ẹ̀rọ anábì sallallahu alaihi wasallam ṣe fún wọn. ọwọ́ ni ama wallahi ẹtẹ́ tí ẹ gbọ́ ọmọ fọlọ́wọ́n bá búra o. inni la akhshakum lillahi wa atqakum lah. èmi ni mò ń bẹ̀rù ọlọ́wọ́n bá jù láàrin èmi ni mò ń páyà rẹ̀ jù láàrin. tálẹ́ńtọ́ bẹ̀rù ọlọ́wọ́n bá jù nínú àlùmọ́ kò síbi o ti lè bẹ̀rù ọlọ́run tó o lè bẹ̀rù ọlọ́run tó ànábì Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n jẹ́ bẹ̀rù ọlọ́run náà lọ́bẹ̀ sí yìí tẹ̀bí fẹ́ máa la wàhálà bọ̀rọ̀ ayé lọ́rùn yìí báyìí èmi bẹ̀rù ọlọ́run jù yín lọ èsì la wàhálà bọ̀rọ̀ àmì lọ́rùn kí àlẹ́ fẹ́ sọ̀rọ̀ ayé dà ẹ̀kọ́ ńlá ti wà nù ilé ẹ̀kọ́ ńlá ti wà nù ilé èmi náà ti tọ́lọ̀ ní kẹwàá òkọ́sẹ̀ tí yín ti wá fẹ́ àlà kí ló dé dídùndú yàn láta nígbà tí ẹni tí wọn ní ká wá òkọ sí rẹ tá a máa tún wò pé kò kò kò gbóná tó ẹ ò kéjì máa ń sa àwọn ọ̀dọ́ nù kí <laughs> wọn sọ ọ̀dọ́ nù ọ̀dọ́ ni àwọn bàbá bàbá rẹ ò gbóná tó ókè wọn ò di bọ́ǹbù ni àbí ẹ̀kọ́ ni <laughs> àwọn ò di bọ́ǹbù ni àbí kẹ́kẹ́ di mísà kẹ́kúkú máa lọ sọ́mà so àwọn bàbá yẹn ti tútù wọ́n ti fila àwọn gẹ́gẹ́ bí okun sokoto <laughs> so nítorí pé èyí tí àgbàlagbà tó lè rí níjókòó tí wọ́n bá gogi tó bá gogi araba tó gogi ńlá o lè má lè rí torí ẹ èmi wọn bẹ̀rù Ọlọ́run jù láàrin èmi wọn ń páyà rẹ̀ jù anábì ń sọ bẹ́ẹ̀ anabi náà lọ́wọ́ sí ni ká kó sí bóòlù anabi ó sì wá jẹ́ pé tiẹ̀ ti tó à bóòlù anabi ó sì jẹ́ kó tutù tí ń lọ́gbọ́dọ̀ kó náà kó máa hóoru ìyẹn ti fẹ́ gbóná jọ ká lọ ìyẹn bá ti gbóná jọ ká lọ àtẹ̀jù náà àbí ìgbà àtẹ̀jù yorùbá rọrọ̀ nsọ wọ́n rọrọ̀ nsọ pọ̀ mo rò pé gẹ́gẹ́ tí ẹ̀ fẹ́tẹ́ máa ń ro kà títí tí mo rò tẹ́ńbó náà wà orí iná tí gbóná pẹ̀lúpẹ̀lú ni ìyá òun wọn ń kú lórí iná. Ah, àdánwò yẹn nù bóyá yẹn tó ṣe fúláwà mọ̀rọ̀ kó yẹ wa iye ò lè gbóná jọ kàlọ́ láéláé lẹ́yìn tá a ti sọ sukalẹ̀ aṣọ ọdún ọdún à ń gun à ń gun à ń gun etí tutù àbí etí tutù ah, ìyẹn mi gbà wọn bá sọmọ yóò ti di iringidi kó tó di yẹn. ìdí ẹ̀dá sọ pé ìyẹn ti fẹ́ gbóná jọ kàlọ́ ìyẹn ti lè gbóná jọ kàlọ́ torí ẹ ìwọ tí wọn mẹsìn wàá bá yẹn ti lè gbólé ju tànẹbì tọlọ fìràn lọ. tọ lẹ́ẹ̀kìn ni tó ń tún fún ṣe jẹ́ni tó ń pààyàn lọ tí wọ́n ń bẹ̀rù rẹ̀ jù láàrin wọn. síbẹ̀síbẹ̀ ọ̀ṣun mo wá ọ̀ṣun èmi àbájáde sí yá àwọn màsímàsínú Allah èmi a máa ṣe sùúyà máa sì máa sínú tí sínú tí mò ń sínú kò dí kò dí ìbẹ̀rù ọlọ́run ọba tí mo ní kù kò sì sọ mí dẹni tó ṣe pé ẹ̀yin wá lè bẹ̀rù ọlọ́run jù mí lọ nígbà tẹ́yìn bá lẹ́yìn máa ti ẹ̀yìn sínú ni. ìtumọ̀ rẹ̀ nù. torí pé a kì í ma ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ. ẹni tí ọlọ́run fi rán tọ́ba kẹnu rúṣẹ́sì fọlọ́ a máa sínú wà ọ̀sánlé wà ọ̀rọ̀kọ́ láti máa ṣe náà sílà lónìí máa sún máa padà lọ sọ. kò sì sọ mí bẹ́ẹ̀ ni tí ọ̀jẹ́ ni ti ń páyọ̀ lọ́nà bí ọba wa ní tí ọba ti jí lóru tó máa ṣe náà sílà àti dàtúbà ni òun ní sùn máa kọ̀sọ́ ọ̀jẹ́ ni ti ń páyọ̀ lọ́nà tó lù. wà á tẹ̀sán wọ́jú nìta máa ti máa fi àwọn obìnrin níyàwó. anabi wa nù sallallahu alaihi wasallam ó ní màtí máa fẹ́ obìnrin níyàwó tó tí wọn bá lò ní fẹ́yàwó àwọn máa dá gbé ni àwọn máa dá wà sọfọ ọdẹni tí ń bẹ̀rù Ọlọ́run nù kò sọ ọ eléyìí eléyìí túmọ̀ sí i pé gbogbo àṣejù orúkọ náà ní kíni gbogbo orúkọ náà ní kíni àṣeboro. gbogbo àríkúndá orúkọ rẹ̀ náà là àríkúndá gbogbo àhọkàngún orúkọ rẹ̀ náà là àhọkàngún. fama rọgìbà àǹtúnàtì fẹlẹ́ yìí sẹ́mìnì torí náà o ẹnikẹ́ni tó bá ti wá tákìtì pàkọ́ tí ìlànà mi kò lè dọ́kan náà ọmọlẹ́yìn tí ọba ti ní ọ̀nà ànábì sallallahu alaihi kò pé ọ́ àti bóró ló pè ọ ajẹkọ olùjọkan nínú ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alaihi wasallam adéjì ló fi hàn ákó gbogbo aláṣejù olùtayọ ẹnu àlà anabi sallallahu alaihi wasallam kìí sọmọlẹ́yìn anabi muhammed sallallahu alaihi wasallam bá àpèrà rẹ lọmọlẹ́yìn àṣejù òsín nínú lànà sunna ahọ́kangun òsín bẹ́ẹ̀ faman ragiba an sunnati falaysa minni sunnati tó a sọ ń ọ̀fẹ́ tá a yọ nǹkan mẹ́ta tó fi ṣàpèjúwe o ọ̀fẹ́ tá a yọ ìpè báyà mọ́ máa ń ṣe sùúyà mọ́ máa ń sínú ọ̀fẹ́ tá a yọ mọ́ máa ń ṣe náfìlà mọ́ máa ń sùn ọ̀fẹ́ tá a yọ ń fẹ́ yà o gbogbo lana ẹni tó bá fi lè ya pàṣẹ kò lè jọ kan nà ọmọ torí náà dọwọ́ wa o torí pé nàkìrọ̀tún mudafan nàkìrọ̀tún mudafan sunnati. so ta'um nínú òṣòlò fẹ́k ọ̀kárí gbogbo súnà ẹnikẹ́ni tó bá yà pàṣẹ kò lè jọ́ka náà ọmọlẹ́yìn torí náà dọ́wọ́ wa o kákíyè sára o àṣejù kọ̀sọ́nà ń bẹ̀ o àṣebóró òbí oríire o gbogbo ẹni tó bá sì ń ṣe bẹ́ẹ̀ ọ̀dájú pé ẹ̀tẹ́ náà ni ó padà parí ọ̀rọ̀ rẹ̀ innal mumbata. لا أرضا قطعة ولا ظهرا أبقى حديث كان من صحيح مسلم مبتة إنني أقاجو تسلين يعني تقاجو لبي قد تسلين kò ní í débi tí ń gbogbo ti dá lẹ́yìn kílókù lórí ọ̀dọ́ wa ẹni tó bá kájú kó ẹsẹ̀ dálé ikú ẹ̀yìn kò lè débi tó lọ ẹsẹ̀ náà sì níbẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsì ní jama súnà anábì ní sallallahu alaihi wasallam tó bá yẹ kó ṣe jù wá sí bóró bá ní súnà anábì sallallahu alaihi wasallam kò ní dọ́dọ̀ wa torí gbogbo tó bá ti láṣẹ nù kì pẹ́ ẹ̀mí rẹ̀ bù ẹ̀mí rẹ̀ fún ọ̀la tòun tó tẹ́lẹ̀ bá gbé yókò jùlẹ̀ tẹ́lẹ̀ bá gbé yókò jùlẹ̀ tẹ́lẹ̀ bá gbé yókò jùlẹ̀ onípadà rẹ̀ nìkan gbé yọba dì torí ọ̀dọ̀ wọ wa o ọ̀dọ̀ wọ wa ẹ máa ń tẹ̀lé súnà ká tẹ̀lé súnà ẹ bá wọn aṣíwájú rere ti ti tẹ̀lé tọ́ba fẹ́ tẹ̀lé tọ́lọ̀ ká tẹ̀lé tọ́lọ̀ lẹ́ni tí ó mójútó ètí ìwọ̀ntúnwọ̀nsì tó dùn ó dọ́gba torí la sọ pé àwọn àtẹlẹ kìtàbù sunnah wífọ̀ fẹ́hùn mùsọ̀lẹ̀ fi ummati salih ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú wa rere torí pé àgbọ́yé tí wàá kúrú jọjọ àgbọ́yé wa kò sí fi wé tiwọn wọ́n sì sọ wọ́n ní afọ́gbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n irú wọn ìtẹ́ torí rẹ̀ à ń tẹ̀lé kìtàbù sunnah ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú wa rere wọ́n mọ̀ wò bóòlù aṣíwájú rere ṣe gbọ́ yìí bóòlù aṣíwájú rere ṣe ṣe èsì fọ́ọ̀ mọ̀ gùnlé àgbóyè tiẹ̀ tí ò kún síbí yóò fi wá máa darí kìtáàbù ó fi máa darí súnà yóò fi wá di pé gbogbo ẹ̀ náà lọ padà yí dà sí kòtò torí ẹ̀ kájẹ́ni tó fẹ́ kó ṣe ìwọ̀ntúnwọ̀ntì ìwọ̀ntúnwọ̀ntì ètò kó tukutu lẹ́yìn máa tu wọ̀ kàdáni kàdé àlùnákò mú mọ̀tàn wọ́sọ̀tọ̀ àti níjọ́ kí n bẹ̀ láàrin àárín báwò àwọn aládé gbẹ̀yìn àárín báwò yẹn ni kí ẹni tó dúró dọ́gba ẹni tó dúró dọ́gba náà ń pè ní wọ́sọ̀tọ̀ ẹni tó dúró dọ́gba àṣejù òsì àṣejù òsì ó dúró dọ́gba yẹn bí ọwọ́ méjì òsùn wọn nígbà tó má jọ dọ́gba eléyàn ni ìdúró dọ́gba. àdìsí tó tó tẹ̀lé lẹ́yìn هنا من حديث عبد الله بن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال هلك المتنطعون هلك المتنطعون هلك المتنطعون قالها ثلاثة أنا النبي ويارة إلى متى أني إقارن باوا إقارن باوا على ركن داو إقارن وما جتي أموالا سيركا nínú kó jẹ́ khabar àbí kó jẹ́ insha tó bá jẹ́ khabar ànábì fún wa nípa tí ó ṣe wọn tó bá jẹ́ insha ànábì ń ṣépè fún wọn. ìtumọ̀ rẹ̀ tó bá jẹ́ khabar ìparun ìparun bá àwọn aláṣẹríkà àwọn alárìkúndá àwọn aláhọkàgùn àwọn aláṣẹjù tó bá jẹ́ pé ọlọ́nkọ́ pa wọn rùn. ìparun kọjá tí wọn tó bá jẹ ìṣà èwo lọ́wọ́ àtàánú méjèèjì kò sí ìtọ́da. àwọn àtàánú Al-Imam An-Nawawi rahimahullah ó túmọ̀ rẹ̀ ń bì gẹ́gẹ́ bó ti won to ba je isa ìwúlọ lowo ataanu mejeeji ko rẹ̀ tumo re mi gege bo ti tumo re nu Sharh ìṣọ̀hí mùsùlùm ó ní al-mutanatti'un àwọn aláṣẹríkà àwọn alárekunda àwọn náà ní al-muta'ammiqun al-mutashaddidun fi ghayri mawdi'i at-tashaddud. àwọn àwọn náà ni àwọn alárìnkúndá àwọn aláhọ̀kàngun àwọn tí máa lé kókó níbi tí òkè ẹ̀ka lè kókó àwọn tí máa lé kókó níbi tí òkè ẹ̀ka lè kókó àwọn làánà bí n ṣe pè fún bí o ọ̀dọ̀ wọ́n wà o àti ẹjú wò kàtẹ́bùrù ló ti àwọn kàwáàrì tí wọ́n fi ń kàfàrà gbogbo mùsùlùmí. iná ló ti àwọn mọ̀tẹ́sílà táwọn náà ti sọ pé ẹni tó bá ti ṣẹ̀ فهو في منزلة بين المنزلتين بين الإيمان والكفر àti ìrìkàn ló mú Mu'tazila àti Khawarij lọ gbé gbogbo ẹni tó bá ti ṣe irtikabul kabira tó bá kú lé lórí فهو خالد مخلد في النار يوم القيامة. nínú rẹ̀ ni ọmọ inú náà ni ọmọ abẹ gbére kése ń dọ̀gbìn náà fẹ́ àṣejù ló bí gbogbo ẹ̀ àṣejù kò kò kò kò sọ̀yẹ́dín kankan lọ́kọ̀ lànà àtẹ̀ríkà kò sọ̀yẹ́dín kankan lọ́kọ̀ sọ̀yẹ́dẹ́ni tó ṣe pé ọbẹ̀ sọ̀ẹ̀sì lórí sí mi látàrí àṣejù kìí sì nìkan ni ó ó tún dé òṣù ẹlòmíì wà fún ẹ. wàá tún ṣe sábàbí tẹlómìnà òfin ní sẹ́sì wàá ṣe sábàbí tẹlómìnà òfin ní sẹ́sì. nínú àpèjú àti junis màdánù bí sallallahu alaihi sẹlẹ tó ní lawla an ashqa ala ummati la tó ń wá kí siwak 'inda lè sọrọ àbí 'inda kulli wudu' nínú rìwáyà mi ìbá pa ìbá tuntun mọ́lá wàhálà bàlùmọ̀ mi lọ́rùn ìbá pa aláṣẹ fún ọmọ ọrùn pákó ṣáájú gbogbo sọ́lẹ̀ ṣáájú gbogbo àlùwàlá tí ọwọ́ àrùn pákó nu sọ̀láàtì àbẹ́jù ni ẹ́ gbóná tí a ń kó orun pákó nu sọ̀láàtì Allahu akbar ó tún bá pákó lọ Allahu akbar kó ó tún bá pákó lọ sami Allahu liman hamida pákó lẹ́nu ẹ̀ àbẹ́jù ni ẹ́. Ànábì sallallahu alaihi wasallam ó ní sọ́kòtò yẹn ọ̀gbọ́dọ̀ ta kókó sẹ̀ kọ́ ma lójú fún tọ́wọ́ ta lójú fún kọ̀ ta kókó sẹ̀ wọ́n wá gbé sọ́kòtò tiẹ̀ sọ́fí àṣejù kọ́ àṣejù ni ẹ́ ó kú báwo eléyìí ti dàṣejù torí ẹ̀ ló ti jẹ́ ike ká sọ̀rọ̀ afáṣejù àṣejù kò sí sínú tí ò lè wọ̀ ó lè wọnú ọ̀rọ̀ ó lè wọnú sẹ́ ó lè wọnú wà ó lè wọnú ṣe kò síbi ká ṣe lè wọ̀ etí sì máa mú wọn ṣàṣejù nígbà mi kárí mi wọn lè bá a sọ pé masha Allah la quwwata illa billah àwọn àtẹkùbọ̀ tàbí nì tí màá mẹ́nu mi ṣàṣejù ẹlòmíì àṣìjọ àìlábọ̀ yé ni màá tí wọ́n ṣàṣejù torí kí ni wọ́n sọ nínú hadith kí ni wọ́n sọ nínú àyà kí ni wọ́n gbọ́ yín kọrí kọ̀dí tí màá bí àṣejù. ìgbà míì kásì fẹ́ kásì fẹ́ superiorize ara wa káfẹ́ mú ara wa dá yàtọ̀ ìmọ̀jú wọn ṣàṣejù. gbogbo aburú náà ni gbogbo aburú náà ni inna akramakum inda Allahi atqakum ẹnjọ́ lápọ̀ léjì nínú yín lọ́dọ̀ ọlọ́ọ̀ lẹ́yìn tí ń bẹ̀rù ọlọ́ọ̀ ìwọ wa lè sọ. ike ìwọ lọ ń bẹ̀rù ọlọ́run nínú wa èmi sọ pé mi ni mo ń bẹ̀rù ọlọ́run nínú wa ọlọ́run lọ́mọ eléyìí ọjọọ àṣírí mi ẹ̀gbọ́n tó lọ sọ ní ẹni tó jẹ́ àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ lọ́dọ̀ àwa àwa dáadáa kan àkùn ẹni tí máa ń torí ẹ̀ fún kálukú sára ọ̀ kò bùkátà àlékún kò bùkátà àdínkù etí kan bùkátà náà ní pé alìtìbá lẹ́lẹ́tìdá ká tẹ̀lé ìlànà àwọn ẹni tí ọlọ́run fẹ́ sìn rán anábì sallallahu alaihi wasallam ká jìnnà sí àdádálẹ̀ ilé tó takò lànà anábì Muhammad sallallahu alaihi wasallam. àǹbẹ̀rún ọ̀bẹ ní dáwà pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó fi àgbọ́yé ẹ̀sìn kó fi ṣe wá lọ́sùn ó ràn wá lọ́wọ́ lórí àti máa fi tá à ń gbọ́ yìí ká máa fi ṣe wà wò ó lọ́n kọ́ kó ṣe ń tá à àti ń tá kó ṣe ní sábàbí oríire fún aláyàtọ̀ sí yàmù ó má ti ṣe ní ìbàlẹ́jọ àbúrò ó lọ́n kọ́ forí àwọn ẹ̀ṣẹ̀ wa jù wá. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك